لباسا من الجنا من الجنا ويا رب ألبسني لباسا من الجنا بجاه نبي نور ربي محمد صلى الله عليه وسلم بجاه نبي نور ربي محمد فصل وسلم سيدي كل الورى فصل وسلم سيدي كل الورى على المصطفى azaka salami wa akimalahu alal mustafa azaka salami wa akimalahu. likulli nabiyin fela anami fodilatu. fodilatu. به في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد صلاتي وتسليمي صلاتي وتسليمي وأزكى تحيتي على المصطفى المختار خير البرية على المصطفى المختار خير البرية سلام قوم ألا من قال يا رب همتي سلام أجرها من النيران قال له نعم أجرها من النيران قال له نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 ẹ awa àwọ̀ àwẹ̀ ni ó ráyè ṣe ẹ sì jẹ́ àwọ̀ ẹni tí ò rí ṣe ẹ jẹ́ ẹni tó ń kó lè bá a rí ṣe ẹ jẹ́ ẹni tí ò tiẹ̀ sí nílànà kó du ayé rárá. fọ́nsúrìbẹ̀ àìnílẹ̀ kọ́líbì fi àyà ti. àìnílẹ̀ kọ́líbì ó láàfin wò ó ojú tinú. fọ́nsúrìbẹ̀ àìnílẹ̀ kọ́líbì fi àyà ti. ẹ jẹ́ àwọ̀ àwọn ẹsẹ̀ tọ́lọ́hún ṣe. fọ́nsúrìbẹ̀ àìnílẹ̀ kọ́líbì fi àyà ti. ìṣe gbogbo ẹni tó ń ń fẹ́ owó lọ́rọ̀ ọba fún lówó. fàásùrù bá ni lẹ́kọ́ níbi ìfi ara ẹ̀ àti. àní kì í tún ṣe gbogbo ẹni tó ń fọ́ lọ́la lọ́hùn lóhùn ó fún lọ́la. fàásùrù bá ẹni lẹ́kọ́ níbi ìfi ara àti. ẹ jẹ́ wá wẹni ọlọ́run fún lọ́la tí ò béèrè ọlá. fàásùrù bá ẹni lẹ́kọ́ níbi ìfi ara ẹ̀ àyàtì. ẹjẹ́ àwòye sí àrà tọ́lọ̀ ń ọba ń dá tí òfin ẹnì kankan. fọ́nsúrì bẹ́ẹ̀ ni lè kọ́ líbi ìfẹ́ àyàtì. Masha Allah. fàyà lẹ́tí tẹ̀lé àní nìṣẹ́ àní. فهي التي تنهى للنسيان gbogbo àwa jama ta wà ń bí tọ́wẹ́ pa wá nítorí tọ́lọ́n àti tanab Muhammad a sì wá nítorí àwọn tó pè wá ẹjẹ́ àdìde nàró ká pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. tabarakita ya Allah wa rabbi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 ọba tí ó gbà ara wa tí ó dá wa jókòó ẹ tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí i. wà kún ṣàkìrà lillahi hubban liwajihi. masha allah. wà kún ṣàkìrà lillahi hubban liwajihi. jẹ́lẹ̀ mẹ́rin mọ́.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 ẹni ọlọ́run bá sọ̀rọ̀ fún kọ́ náwó ẹ̀ sókè ọlọ́run ṣe fẹ́ mi o. fàmà mi fìlì. ọwọ́ tèmi ni ọlọ́run sọ̀rọ̀ fẹ́ mi o. wọ́n jẹ́ ọ bàjẹ́ o wọ́n ju kò bànújẹ́ nù àlámàrí mi ti ń dá o ọlọ́run náà Muhammad. fàmà mi fìlì. oníkàlùkù wa ká náwó lẹ̀. nísìnyí mo fẹ́ bó bá jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run ọba ló dùn wá nù tó pa wá lẹ́rìn-ín tá a sì rọ́pẹ́ dá fún un gbogbo ẹni ọba fẹ́ dúpẹ́ fọ́lọ́run tó ọmọ pọ́lọ́ ń ṣe ọ lóore owó rẹ tó fẹ́ fi dúpẹ́ wá jùnú tirẹ̀ yìí ẹ sún mọ́ òun dáadáa owó tèmi ní fi bẹ́ẹ̀ fàmà mi sì lí. ẹni ọlọ́run bá ní kó sọ pé olóòótọ́ mo dúpẹ́ fọlọ́run débẹ̀ yẹn bọ́ kò kì í ṣe túláàsì o kì í ṣe túláàsì. fàmà mi sì lí. owó tèmi mo fi ibẹ̀ yìí wọlé àwa fi di ẹ bẹ̀. ọ̀nà mi sì fàmà mi sì أمام مثلي أمام مثلي فما مثلي ما شاء الله فما مثلي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 من مثلي مثلي وأين يكون مثلي الله الله ومن مثلي وأين يكون مثلي لا إله إلا الله وأين تراه الله فتلبني تجدني وأين تراه وتلبني تجدني وما الحكم وسلطان إلا لواحد àlóhùn fúnra rẹ̀ ní ń sọ pé máa ń mi dìlì. wàá máa ń mi sílí.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 máa ń mi sí ní. máa ń mi sí ní. ẹni ó dá wa ní béèrè ń wo bàbá ó ní máa ń mi sí ní. màmá mi sí ní. ta ni irú mi. màmá mi sí ta ló jọ mí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 mìdìlì. ọlọ́run ní béèrè o máa mìdìlì. wà á máa ń mìsìlì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 gbogbo ẹni ẹ lọ tán fún èmi ọlọ́run ọba máa ní kò tán fún un ta ló lè ṣe bẹ́ẹ̀ ta lẹni tí ń jójú ọmọ rọ̀. bá omi sì lè. ta ń gbójú ọmọ dá. wà má omi sì lè. ta ni ń ràrùn. wà má omi sì lè. mo ní ta lẹni tó ń ràrùn. wà má omi sì lè. àwọn wo ni ẹ jọjọ ọmọ sú. wà má omi sì lè. Allahu akbar. wà má omi sì lè. wà á iná yakunu mi sì lè wa àyìnà yakunu misili ta ló fẹ́ ṣe bí mi. àyìnà yakunu misili. èmi tó yẹ pé ẹ lè pọ̀jù báyìí ló máa sì dẹ́kunlẹ̀ láàrin yín. àyìnà yakunu misili. ẹ ta ló lè ṣe bí tèmi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 wà aina ya kunu misili? mi sílí. ẹlòmíràn níbi ilẹ̀ bá sún òun ọ̀paradà bọ́ ọ̀paradà ibi wọn náà ló tún padà tún jẹ́ èèyàn padà. wà ya kunu misili? mi wọ́n bá wù ọ́ ọdẹ yẹ mílẹ̀ bá ma ìwọ ìwọ dé èèyàn padà. wà á wà ya misili. bá kásẹ̀ òkè kódà ò ní rí wọn á padà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 وأين تراه فاتلبني تجدني ọlọ́run náà lè rírú mi ẹ ẹ̀dùnmẹ́ ẹ wá mi ẹ wá mi ẹ wá mi ẹ wá mi fàtìlúbù ni. tààrọ̀ fàtìlúbù ní tẹ̀jídì ní. ẹ wá mi kẹ́ ẹ lè bá a rí mi. wàá iná tààrọ̀ ufatilubu ni tẹjidini. ẹ wá mi kẹ́ ẹ lè bá a rí mi ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà jàmá. tẹjidini. ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà jàmá. wàhídẹ́hùn sọ́màdọ́ngọ̀ fúra. ọlọ́run lé mi nìkan náà náà ni. wàhídẹ́hùn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 yìí náà lọ́ba tá wá jókòó tì ń bí lẹ́ni. ọlọ́run ọ̀wọ́lá àsìkò tá wà yìí àsìkò hmm. ìsìjà abala wà yìí abẹ́lọ́hún jẹ́ ká soríire láti jẹ́ ká bá ìyọ́nú ọlọ́run ọba pàdé ọlá títóbi anábì wa Muhammad. sallallahu alayhi wa kò sáàyè púpọ̀ ṣùgbọ́n eh. síwájú ọ̀rọ̀ ní gbólóhùn kan náà mo kí wa tá a bá ní ìjókòó eh. wa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 máa ń tó kán tó kán gbogbo ọjọ́ ayé wọn àwọn fà bàbá tó jí láàárọ̀ jí mà wọn ó tuntun fa. sàlámù kọ́lá sàlámù kọ́lá mẹ́rọ bẹ̀rẹ̀. rahimi masha allah. sàlámù kọ́lá mẹ́rọ bẹ̀rẹ̀. tọ́ àwa bí ọlọ́run. Allah. àwọn ẹgbẹ́ tí wọ́n pè wá wá síbí. Eh. àwọn láfẹ̀wá youth marketers association forum tí wọ́n láyọ̀máf. láyọ̀máf ọlọ́run má tú yín ká o. Amina. Ọlọ́run má tú yín ká o. Amina. Ọlọ́run má tú yín ká o. Ẹ ráyè sàmì ni. Ọlọ́run má tú yín ká o. Eh, àwọn láyọ̀máf àwọn gan fúnra wọn ò jẹ́ àwọn dà á rí wọn. láyọ̀máf ọ̀ríjínà ah, dà. Ẹ̀yin dà. Ẹ̀yin dà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 káwa náà máa wo àti ọ̀gá ká lè gbádùn ara wa. ayọ̀ máa fún lóko àjọ àjọ ọlọ́jà ní láfẹ́ràn wá. máa fún lóko àjọ ọ̀dọ́ ọlọ́jà ní láfẹ́ràn àṣẹ ìtọ́ ni má ṣe tú wa ká. káwa náà máa hùwà tí ọ̀gá ká ara wa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 ọ̀la aláhàwùlá wàlà kùwàtà ilà abilà ìlàlí ìlàlí. ó yẹ padà lọ jókòó. ẹ lọ jókòó. Ah, ọlọ́run ṣàánú wa. rasa wàrà kò wàrà ìlà tó ń bẹ̀rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ nàáhùsù bíláhìmí ìrànsọ̀nù wàrà máyé. àmín àmín. ẹ máa gbé lọ owó yín owó yín owó ayọ̀ ẹ máa gbé lọ ẹ máa gbé lọ. ọlọ́run fà lùbáríkà sí. ẹ máa gbé lọ. ọlọ́run sẹ́lá níbo wa máa ma. aha ayọ̀ ndẹ. nísìnyí. èyí ni láyà ń bá mu. máa wí kankan.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 mísánà wa ní Ansarudeen alájí wa ọdẹkúnlé àní wa ní àwọn òmù mi débẹ̀. àmọ́ ibi wọ́n ń gbà dọ́jà aláfẹ́ wa ńgbà tá à ní ra ta tá à ní ra yọ. Mm. ọmọ wa ní bọ́bá bẹ́ẹ̀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 kún ọbẹ̀ hafẹ́. àná Muhammad lọ́lọ́run bá sọ̀rọ̀ yẹn o ẹ yóò ń bọ́ ànábì àwọn tí yóò ń bọ́ ànábì ọ̀wá lónìí ni. wàdìjà kún bàṣà ìrùmí rabbikum kọ́díjà akúnbàṣà irúmin rọ́bìkún. kọ́díjà akúnbàṣà irúmin rọ́bìkún. ọ̀rọ̀ olówó iyebíye látọ̀dọ̀ ọlọ́run la fẹ́ bára wa sọ yìí. famana abusora falina busi. ọlọ́run ní famana abusora falina busi. ẹni ọba ríran láti ibẹ̀ ó ríran fórí ara ẹ̀ o. wá mọ̀nà àmì àfà àlẹ́ yìí. ẹni ọba sì fọ́jú lára rẹ̀ ó fọ́jú fúnra ẹ̀ náà ni. wọ́n máa nà alẹ́ ikọ̀ bẹ́ àfíìsẹ́. ọlọ́ni wa ní Muhammad sọ fún wa o. wọ́n máa nà alẹ́ ikọ̀ bẹ́ àfíìsẹ́. ọlọ́ni wa nẹ́bi sọ fún wa pé òní máa sọ wọn kiri òní sọ wọn kiri o.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 níwájú ọlọ́run. wà á tán sí mọ́ bí abúlé láì jẹ́ mi á. okùn ìjọ kan ṣoṣo ọlọ́run ni kí gbogbo yín ó dì mọ́. wà á tán sí mọ́ bí abúlé láì jẹ́ mi á. ọlọ́run ní ẹ̀dìmọ́kùn ìjọ kan ṣoṣo èmi ọlọ́run. wà láà tafarraqu. wala tafarraqu ẹ gbọ́dọ̀ fọ́nká o. wala tafarraqu. ẹ gbọ́dọ̀ ṣe lọ́tọ̀ọ̀tọ̀. wala tafarraqu gbọ́dọ̀ yà. wàhálà tàfàràkù. ẹ gbọ́dọ̀ túká ẹ̀yin lẹ pera yín jọ tẹ́ lóko tẹ́ máa jẹ́ nìyẹn. ẹ gbọ́dọ̀ yọ dàrú. ẹni ọba lọ́wọ́ tí kò dàrú nù yín kò ní ráyè ṣe o. wà sì mú bí abdullahi jẹ́mi àwọn. wàhálà tàfàràkù ewu mú ni mú ń làágùn ẹnìkan kò di ẹrù fún o ẹ̀yin lẹ kóra yín jọ tẹ́ ẹ ní ẹ máa jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ dáadáa láàrin ìjà aláfẹ́ wá ń bíbà kò gbọ́dọ̀ túká látọwọ́ yín. wà á tó sì mú bí abúlé láì jẹ̀mí wà látàfàràkù. ọlọ́run lẹ́nìkan ò gbọ́dọ̀ ẹ dira yín mọ́ ẹ dira yín mọ́. واعتصموا بالله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا okùn ìjọ kan ṣoṣo ọlọ́run ní kẹ́ dìmú la tafarraku. la tafarraku. ẹ gbọ́dọ̀ fọ́nká o. la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 fúnra yín lè ríra yín kójọ. ìrìnkúntùn àhàdá àwọn. tó jẹ́ pé ẹ̀ ń wora yín níwo èèyàn burúkú láàrin ara yín. ìrìnkúntùn àhàdá àwọn. bá a lọ́fà bẹ́ẹ̀ ní kulú bìkún. bá a lọ́fà bẹ́ẹ̀ ní kulú bìkún. ọlọ́lẹ́mi ọlọ́run ni mo wá fà yín papọ̀ ni mo fi ọkàn yín sójú kan náà. àṣìbáàtù bìnnì màtìhì ẹ̀kọ́ wa. ọmọ ìyá ara yín ẹ wá fi dégbẹ́ ń sọra yín lórúkọ pé àwa ni Lionmouth ẹnìkan ò gbọ́dọ̀ sákúò ń bẹ̀ ẹnìkan ò sì gbọ́dọ̀ jẹ́ ọ̀dàrú mọ́ òun lọ́wọ́ wa'tasimu billahi wa mawlakum. ẹ dì mọ́ okùn tọ́lọ́hun kan ṣoṣo ẹ fi òdodo bára yín lò. wa'tasimu billahi wa mawlakum. ẹ fi òdodo bára yín lò òdodo ni ẹ fi bára yín lò ẹ sì fẹ́ràn ara yín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 wa'tasimu billahi huwa mawlakum. wọ́n a bá ti rá àwọn tẹ́sẹ̀ wọn yálẹ̀ ẹ bẹ̀rù irú wọn ẹ má fọ̀rọ̀ lọ̀ wọ́n. wa'tasimu billahi huwa mawlakum. wa'tasimu billahi huwa mawlakum. wa'tasimu billahi huwa mawlakum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 àmì agbára ọlọ́run ní ń jẹ́ ọjà àmì agbára ọlọ́run ẹni tí wájà tí soríire ò tó nǹkan orí ìburú lọ́pọ̀ lọ́jà lànàbí fi kìlọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kan lànàbí kìlọ̀ láàrin ìjà pé tó bá ti jẹ́nu ọjà kódà ẹni ó jẹ́ mùsùlùmí gidi ò jẹun láàrin ìjà. wà á tẹ̀sí mú bí hábùlì láì jẹ̀mí àwọn wà تتقوا واعتصموا بحبل الله جميعا n tá a mọ̀ lọ́jà ni pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan kan lọ́jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bíi kẹ́ ẹ da èkuru káàkiri ńgbẹ́ ti jèkuru tó ti yóyin tẹ́lẹ̀ ẹ máa wá káàkiri ẹ rẹ wo rẹ wo.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 wọn ẹ máa wọn a máa forò lé àwọn obìnrin àwọn ọkùnrin ọmọ ajayé tó wọn láàrin ọjà ẹ bẹ́ẹ̀ nìkan bá tún gbòòrò ń bíbà yìí yóò gbóná ni. wà á tẹ̀sí mọ́ bẹ́ abúlé ńlá ìjẹ̀mí àwọn wàlá tàfàràkù. ọlọ́run ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ fọ́nká. lẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ nínú ọjà aláfẹ́nwá yìí àṣejèrè òwò lẹ́ẹ̀ máa ṣe. ẹ ṣe pé kẹ́ ẹ máa wá fún èkúrú lẹ lọ́jà èkúrú tẹ bá ah. fún ẹ ta ni ọjẹ náà. Eh, ta ni ọjẹ eh, ta ni eh, òpònú ni ọ ni òpònú òpònú tó yẹ kó e, ro èkúrú dáadáa o tún kúrò ń ta láró lálàáfíà ọwọ́ ni ìyá àwọn òpònú. mọ́ ah. kù. bàràkú. ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ fọ́nká ẹ múra yín lọ́kàn náà. wàdí kùrú ní ìmọ̀tà láàyè alẹ́ kọ́. ẹ rántí ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún yín o. wàdí kùrú. ẹ rántí o. ìmọ̀tà láàyè alẹ́ kọ́. Allah Allah.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 ẹ̀yin tọ́lọ̀ ń kójọ wọ̀nyí ẹ rántí ìgbà tẹ̀ yìí sọ̀rọ̀ ara yín. wà á ní kú. ẹ rántí o. ẹ̀ẹ́mẹ́ta lọ́yìn alẹ́ ikún. ìdẹ̀ra tọ́lọ̀ ń wá padà ṣe tó so yín pọ̀ yìí. ẹ̀ẹ́mẹ́ta lọ́yìn alẹ́ ikún. fọ́tẹ́ẹ̀lì. ìdìkúndù àdá àǹfà aláfà àbẹ́yìnà kùlù bìkan. ọba tó ti so pọ̀ ní ìsìn yìí fàṣibá tún bí ní mọ́tò ìyẹ̀wò àná. fàṣibá tún Ikhwana. Ọwọ́ àsọyìn dọ́mọ ìyá ara yín. Ikhwana. Ọ̀sọyìn dọ́mọ ìyá ara yín àbí? Ibẹ̀ yìí náà lẹ́kítọ́ra yín ló kọ yìí. Láyọ̀ máa àbí? Bẹ́ẹ̀ni. Ikhwana. Ọlọ́run ọba wá sa ẹ̀yẹn kan jọ ó sọyìn dọ́mọ ìyá ara yín ìjọba ìyá àwọn ẹ káwọn ẹlòmíì ọmọ wa darapọ̀ mọ́ yín ni ẹ gbọ́dọ̀ túká. fàásìbá tún bí ní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 ṣe. ikhwana o. ẹ ń bára yín ṣe láàrin ìjà. ikhwana. ẹ ń bára yín ṣe láàrin ìlú. ikhwana. ẹ ń bára yín ṣe nú ẹbí yín. ikhwana. ẹ ń bára yín ṣe nílànà Islam. ikhwana o. mo kí i pé kú oríire o. fàṣì bá ní ìmọ̀tì. ikhwana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 kàyúbà yínà lọ́hùn làkún áyàtì làkún tàtọ́dún. ẹ dákun ẹ dákun ẹ pariwo ọlọ́run jàmbá. bàbá wa àti bàbá ọlọ́run sọ̀rọ̀ ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. bàbá ọlọ́run àti àgbáyé kí bàbá ọlọ́run sẹ̀yẹ. Muhammad ọlọ́run wọlá nabi muhammad. sallallahu alayhi wa sallam. Ah, dáadáa tó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run ọba ò ní jẹ́ ó bàjẹ́. ọlá títóbi anabi muhammad. Ah, àníyàn gbogbo wa síwájú ọlọ́run ọlọ́run ó mọ̀ọ́sẹ̀ fún wa. wọ́n kú aláṣàbà kúbọ̀ tí mínà nàbì fà ń kọ́sàkùn mi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 làálẹ̀kùn tẹ̀tẹ̀ nítorí kẹ́ ẹ lè bá àtàrà rẹ̀ mọ̀nà. wálé takùn mí kún mọ́tò yẹ́dì òun ilà làkọ́yìn. wálé takùn mí kún mọ́tò. wálé takùn mí kún mọ́tò yẹ́dì òun ilà làkọ́yìn.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 ẹ má dàbí àwọn ẹnìkan tí wọ́n fọwọ́ ara wọn tó nǹkan rẹ jọ wọ́n sì tún tù ká. mi ń bá di máa já àwọn mọ̀lẹ́ báyìí náà. lẹ́yìn tí àlàyé lẹ́yìn tálàyé ọ̀rọ̀ ọlọ́run wá bá wọn wọ́n tó nǹkan rẹ jọ tí wọ́n ń gbàdúrà lórí ẹ̀ ní wọ́n bá ti bọ́ ọbẹ̀ wọ́n bá tú fúnra wọn. wọ́n lá ìkàlà hàn àbábọ̀nà àwìn. ní wulẹ̀ ìkẹ́. wulẹ̀ ìkẹ́ làwọn azábù ní azimu. Allahu akbar. wà wulẹ̀ ìkẹ́ làwọn azábù azimu. ọlọ́run láwọn tá a wí wọ̀nyí kí wọ́n ó retí ìyà tó tóbi lọ́dọ̀ èmi ọlọ́run. wà wulẹ̀ ìkẹ́ làwọn azábù azimu. ẹ̀yin láyọ̀ máa f.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 wàtáwánú wàlẹ̀lì bírì wà tẹkùnwá. ẹ sì kó síra yín nínú ẹ̀mí pẹ̀lú bẹ̀rù ọlọ́run. wàtáwánú àlẹ̀lì bírì wà tẹkùnwá. wàlá táwánú àlẹ̀lì bírì wà tẹkùnwá. wàlá táwánú wàlẹ̀lì ìsmi wàlẹ̀ òdìwá yìí. ẹ má jẹ́ ọ́ dàrú mọ́ yín lọ́wọ́ o. alẹ́ ìsinmi wàlẹ̀ òdì wá ní. wọ́n bá kù díẹ̀ fà á kí ó tó fẹ́ nìkan ẹ̀ràn lọ́wọ́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 tẹkùwá. ẹ rara lọ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ẹ rara lọ lọ́wọ́. wàlẹ́ tàwọnù alẹ́ ìsinmi wàlẹ́ òde wa. rárá lé rẹ lọ́jà mọ́ àrí lọ́jà mọ́ gúlégúlé rẹ̀ ń ọ̀pọ̀. àbí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 ẹ̀yin ara yín ẹ ran ara yín lọ́wọ́. wàtáwọnù alàlùbírì wàtákùwà. ẹ ti dọmọ ẹ̀yà ara yín ẹ gbọ́dọ̀ tún túká mà. alàlùbírì wàtákùwà. lórí dáadáa ẹ ran ara yín lọ lórí ẹ̀. wọlé lórí dáadáa. wọlé tàwọnù alàlùbírì wàtákùwà. wọlé. تعاونوا على الإثم والعدوان ولا تعاونوا على الإثم والعدوان ẹ má sì ń bi kọ́ dàrú o. ولا تعاونوا على الإثم والعدوان. ẹ má sì ẹ má ẹ má ẹ má ẹ má sì pàdé ara yín. yẹ́n ìyá ìyá àmàlà.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 wọ́n ń kásùn bá oṣùn kalẹ̀ ni àfi bọ́ ọba fẹ́ jí lọ rèé rajà nìkan lọ́ọ́ sáré jí à ó ń ṣera rẹ̀. alẹ́ kò àbùsàkọ́. ẹ̀yin láyọ̀ máa aleikum na nfusakọ ẹ sọ́ra yín dáadáa. aleikum nfusakọ. ẹ má lọ lé yẹ̀ wọ́n wò ẹ má lọ lé yẹ̀ wọ́n wò. aleikum nfusakọ. ẹ bẹ́yàn bá ń bẹ́yàn bá kíyè sọ́rọ̀ ara rẹ̀ lọ́jà yìí bóyá lè yàn ó ó mowó délé ìyẹn lọ ìyẹn lọ jáde lọ ọ̀dọ̀ àwọn oníṣègùn rẹ ni àwọn wò àbáwọn tí wọn yẹ pẹ̀lú àwọn àfáà wọn wá lágàràgà tòòrò tó báyìí wọn ni ah, alájà ẹnìkan bẹ níwájú rẹ ah. ẹnìkan bẹ níwájú rẹ báyìí tọ́ ọ wò tọ́ bá wà nínú ṣọ́ọ̀bù rẹ ah, kọ́ parí. yá ayú aládínà banu aleikum. aleikum na ah, anfusakum. aleikum na anfusakum. ẹ ṣọ́ra yín ẹ ṣọ́rí yín ẹ ṣọ́lé yín. aleikum anfusakum. ẹ ṣọ́ ẹ ṣọ́ àlámọ̀rí ara yín. aleikum anfusakum. tọ́lọ́hun ni ẹ ṣe tọ́lọ́hun ni kẹ́ ẹ ṣe ọlọ́hun ni ẹ gbẹ́kẹ̀lé. aleikum anfusakum. ìzà àtàdá ìtàn. ẹ pariwo ọlọrun jàmá ẹ pariwo ọlọrun kẹ́ ẹ gbọ́ méjèèjì ó kẹ́ ẹ fi pariwo ọlọ́run ọba tí dọrọ ọlẹ tí yanjú ẹ̀ àbá òrí bó ṣe yanjú ọ̀rọ̀ fànàbì ọ yanjú ẹ̀ fún kọ́ mọ̀ bá jẹ́ rẹ kọ rẹ̀ kọ ọ ọ ó ń sọ fànàbì pé má má pé má pé gan ọ̀rọ̀ àwọn ẹnìkan láwọ̀ ọlọ́run ò ń ọ̀rọ̀ ń sẹ́fà.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 ọlọ ẹ sàmì ni. iná àwọn mẹ́ta kan ń bẹ fóbìnrin. ebi bò. àwọn mẹ́ta kan ń bẹ fóbìnrin. bọ́. dókítà tí ó wò wọ́n sàn wọ́n ebi. tọ́ àkọ́kọ́ ni pé bóbìnrin bá rẹ̀ ní kejì yóò jòwó. ẹlẹ́ẹ̀kejì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 àforítì àforítì ló kù fọkùnrin kò sáyà ní ilẹ̀ yìí mọ́ kódà náà kò sọ́kọ ní ilẹ̀ yìí mọ́ ní o kò wá sọ́kọ ní ilẹ̀ yìí mọ́ o àforítì ló kù fọkùnrin kò sọ́kọ ní yìí mọ́. ọyẹ yorùbá ní Muhammad. eyi yòǹbó àná Muhammad. ẹyin ọmọ ẹgbẹ́ tẹ́ ẹ pè bi wá síbí. àwọn aláfẹ̀wọ́ youth marketers. ọlọ́run ó jẹ́ kí ẹ̀mí yín ó gùn. amiina. ẹ̀yin náà ó dàgbà. amiina. ẹ sì ní dàgbà àyà. amiina. ṣe ń orí ó orí amiina. عن الأنبياء يا مولى المصابة iná àtẹ̀yìnà mẹ́ta láàkè. iná àtẹ̀yìnà mẹ́ta. alákọ̀ọ́kọ́ ká máa wo wájú. a máa wo wájú a bá ń ká kọ̀ọ̀kọ́ lọ́wọ́. kan ló máa dá mọ́ wọlẹ̀. bó bá dé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 فصل لربك وانهار إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانعم إن شانئك والأبتر lọ láti gbọ́ eléyìí ìgbàrò ìwé làlàwòrán. ẹni tí ò bá rẹ̀yàn dì mọ́ مولانا شيخ محمد مخوي الدين أرم الله آياته سرورك لا يفنى آمين سرورك لا يفنى وعيبك دائما آمين عدوك لا يغى ولو كان أقربون سألتك سترا سألتك سترا ìbá mutawaliya. Ọdúnládé Adékọ́lá ni olórin ká olórúkọ àlọ́tí ìṣọ̀kí ní ìgboro sinimá yìí lóyìn ládùn gbogbo sí olórúkà. Ayeni Ventures ló gbé jáde. ó ti jáde kasaba. ọdúnladé olórí kaso kila la. bẹ́ẹ̀ kanu ka waliwali bíi náà jọ kasa kọmọkùnrin k'a k'a ma ja. yaago yaaju olórí ka jẹ́ nbẹ̀gbẹ́ abẹ́ jogbo bí oró. olórí ka kọfọ wo ilé sọ̀yà ká. iṣẹ́ tó na se pani oní kẹ́ra kẹ́ wò kẹ́ gbà ó kọjá bẹ́ẹ̀. wáwo wáwo wáwo wáwo wáwo. ìyẹn nìkan ni àbí ọmọ wa bọ́ra lẹ̀ kó ọmọ láti òkè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 Ah!